وما يتعلق بها وأن الله يغفر الذنوب جميعا وأنه هو الغفور الرحيم وفي الخطبة الماضية تكلمنا الكلام دار في المو... في الموانع في الموانع من الذنوب الياسية التي تمنع الإنسان من اقتراف الذنوب وذكرنا أحد عشر مانعا منها صحبة الصالحين والعلم بقبح الذنوب والخطايا وال وكذلك الحياه من الله سبحانه وتعالى وعلم اليقين أن النعمة تزول بسبب الذنوب ومحبة الله سبحانه وتعالى ورسوله وكذلك العلم بضرر المعصية على الأفراد والمجتمع وذكرنا ثبات ثبات الإيمان في قلوب المؤمنين وكذلك مجانبة الفضول في الكلام والطعام وهذه هي التي ذكرنا في الخطبة الماضية واليوم مع مكفرات الذنوب إن شاء الله إذا دخل الإنسان في ذنب وعاد إلى الله سبحانه وتعالى بأحد من هذه الأمور التي سنذكرها بعد القليل yukafiru الله بذلك سيئته ويبدله yubadilahu hasana ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ́n ọba kí ó gba ọpẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó sì gba ìbádà wa gbogbo tí a ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n má ṣe ṣe fún wa eléyìí tí a fẹ́ ní aburú kọ́lọ́n kó má gbé jìnnà sí ẹnì wa gẹ́gẹ́ bí kútúbà wa eléyìí tí ó kọjá ní ọ̀sẹ̀ ṣáájú ọ̀sẹ̀ tó lọ a sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti wípé ọlọ́run ọba àlékíọ́lá ọba tí máa ń ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fúnni ni a sì tún mẹ́nubà àwọn nǹkan tó máa ń jẹ́ sábàbí kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn má túbá látara pé ńgbà míì tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá wo ẹ̀ṣẹ̀ tó dá tó wò pé àwọn ẹ̀ṣẹ̀ yìí ó ti pọ̀ látara pípọ̀ ẹ̀ṣẹ̀ yìí ó lè jẹ́ sábàbí kọ́nà ọba kó má fi oríjì òun àti nígbà míì ọmọ ẹ̀dẹ́ èèyàn á máa fẹ́ jákàn nínú orí ọlọ́run ọba àlékíọ́lá a wá sọ fún wa nínú kútúbà ilé ìwé pé ọlọ́run ọba ó ṣe ládéhùn fún wa pé gbogbo ẹnikẹ́ni tó bá dẹ́ṣẹ̀ tó ṣẹ́rí padà sí ọ̀dọ̀ òun ọlọ́run ọba òun ọlọ́run ọba ṣe tán láti ṣàforíjì fún kọ́lọ́mọṣẹ́ ìforíjì wa ó túbọ̀ eléyìí tí ó lọ ní ọ̀sẹ̀ tó kọjá aṣàlàyé nípa mọ̀wálìú azolo kí ni àwọn nǹkan tó jẹ́ wípé ó máa ń ṣe okùnfà kí èèyàn jìnà sí ẹ̀ṣẹ̀ àwọn nǹkan tí máa ń kọ dí ẹni nígbà tí èèyàn bá fẹ́ dá ẹ̀ṣẹ̀ adárúkan tí ò dín ní mọ́kànlá ní ọ̀sẹ̀ tó kọjá yìí nínú àwọn nǹkan tí a dárúkọ suhbatu salihin òun náà ni máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ pé tá a bá ti ń bẹ pẹ̀lú àwọn ẹni rẹ a máa jẹ́ sábàbí ká jìnnà sí ẹ̀ṣẹ̀ bákan náà muhabbatullah nínú tí máa jẹ́ sábàbí ká jìnnà sẹ́ṣẹ̀ òun náà ni ká nífẹ̀ẹ́ Ọlọ́run bá tó jíṣẹ́ wal ilm bi bákan náà ni wípé ká ní ìmọ̀ nípa aburú tó wà níbi ẹ̀ṣẹ̀ àti àwọn àdánwò tó máa ń wá látàrẹ̀ wàlàhàyà àmìnàlá bákan náà ni ká máa tijú ọlọ́wọ́n ọba ká sì mọ̀ ní inú ọkàn wa ní àmọ̀dájú wípé ìmádẹ́ ẹ̀ṣẹ̀ yìí ó máa ń ṣe sábàbí gbogbo àwọn nǹkan olóore tọ́lọ̀ ọba ti ṣe fún ni kó bọ́mọ ni lọ́wọ́ ẹni tọ́lọ̀ ọba fún ojú látara ẹ̀ṣẹ̀ gba ojú yìí kúrò lọ́wọ́ ẹ̀ ẹni tí lè kí ọlá tó bá gba àlàáfíà kúrò ní ara ẹ̀ kó má wa nínú àwọn nǹkan tá a sọ wípé ó máa ń jẹ́ sábàbí kéèyàn jìnnà sẹ́ṣẹ̀ òun náà ni ìṣìnàbà alfudul minal kalami wa ta'am ìmá jìnnà sí ìmá jẹun jù ìmá sọ̀rọ̀ jù àti ìmá sùn jù. ní èní máa mukafirati dhunub àwọn nǹkan tí a wá fẹ́ dárúkọ fún wa ní ṣókílẹ̀ ni òun náà ni àwọn nǹkan tó jẹ́ wípé téèyàn bá tiẹ̀ ti wá dá ẹ̀ṣẹ̀ tán kí ni àwọn nǹkan tí ó máa ń jẹ́ sábàbí kí Ọlọ́run bá pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ àwọn nǹkan ìpẹ̀ṣẹ̀ rẹ́ tó jẹ́ pé téèyàn bá ti ṣe ìkan nínú àwọn nǹkan yìí ẹni tó ti dẹ́ṣẹ̀ ó lè jẹ́ sábàbí kọ́nà ọba pa àwọn ẹ̀ṣẹ̀ yìí rẹ́ idha dakhala al-insanu fi dhanbi min adh-dhunub wa 'ada ila Allah ìgbà tí ẹrú bá ti dá ìkan nínú àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa fi ń ṣe lọ́wọ́ ọba tọ́nà ọba òyọ́nú sí tó bá wá ṣẹ́rí padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ọlọ́run bá ní kí ọlá a máa jẹ́ kí lè jẹ́ sábà bíi pé kí ọlọ́run bá kó pa ẹ̀ṣẹ̀ rẹ fún kọ́lọ́run bá ní kí ọlá kó má ṣe pa ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan wa rẹ. wa min rahmatillahi annahu ja'ala al-ibadihi al-furas wal-wasa'il litakfiri dhunubihim nínú àwọn oore àti àánú tí ọlọ́run bá tó ní sí àwọn ẹrú òun náà ni wípé ọlọ́run bá ní kí ọlá ó gbé àwọn iṣẹ́ kan kalẹ̀ tá a máa jẹ́ sábà bíi ìpa ẹ̀ṣẹ̀ rẹ fún wa o ọlọ́run bá ní yabusutu yadahu bilayli liyatuba musi onahar ọlọ́run ọba àlékiọlá ó fi àǹfààní sílẹ̀ ní ìgbà tó bá di ní òru ọlọ́run ọba àlékiọlá á máa tẹ ọwọ́ ẹ̀ báyìí wípé àwọn tí wọ́n bá ti dẹ́ṣẹ̀ ní ọ̀sán kí wọ́n ní àǹfààní láti túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba kọ́nà ọba ti àforíjì fún wọn. wàyábísùtù yadahu bin nahar liyatuba musi olayl ọlọ́run ọba àlékiọlá sì máa tẹ ọwọ́ ẹ̀ kalẹ̀ báyìí tó gbogbo àwọn tí wọ́n bá dẹ́ṣẹ̀ lóru nígbà tó bá tún di ní ọ̀sán káwọn náà wá túbá kọ́nà ọba àlékiọ́lá kó bá lè ṣe àforíjì fún wọn. wàlá yuridu bina al-azab ọlọ́ọ̀bù fẹ́ láti fìyà jẹ wá wàlá ìlà kò sì fẹ́ ká parun ma yaf'alu Allahu bi'adabikum in shakartum wa amantum kí lọ́wọ́ bá fẹ́ rí níbi kó fìyà jẹ yín nígbà tí bá ti ń dúpẹ́ fọ́lọ́wọ́ bá tẹ̀sí gba ọlọ́wọ́ bá gbọ́. wal hasanat ma'shara al-muslimin tukafiru sayyiati umuman ẹ rí àwọn onígbàgbọ́ òdodo ẹ rí iṣẹ́ olóore ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ kò sí bẹ́ṣẹ̀ náà ṣe lè tó qala nabiyyu sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi ó ní ittaqillaha haythuma kunt anabi sallallahu ó ní páyọ̀ ọlọ́wọ́ ọba ní gbogbo ibi tó bá wà gbogbo ibi tó bá wà páyọ̀ ọlọ́wọ́ ọba wa atbi'is sayyi'ata alhasanata tamhuha ó ní gbogbo ìgbà tó bá ti ṣiṣẹ́ aburú gbìyànjú láti ṣe dáadáa tẹ̀lé tẹ̀mùhúhà dáadáa tó ṣe yìí ọlọ́run bá fi pa aburú tó ṣe rẹ wà kọ́lìkì náà bi khuluqin hasan kó sì má bá wọn yàn lò pẹ̀lú ìwà dáadáa má bá wọn yàn lò pẹ̀lú ìwà dáadáa ìwà dáadáa iṣẹ́ rere ó máa ń pa iṣẹ́ aburú téèyàn bá ṣe àmàparẹ́ ni kọ́lọ́ọ̀bà kó má ṣe pa aburú wa rẹ́ wàkọ́lá tààlà ọlọ́ọ̀bá náà sọ fún wa wípé wà á kìlì sọ̀láta tọ̀rùfáyì lẹ́yìnlì wà zúlùfà mìnà nàhàr mìnà lẹ́yìn tọ̀rùfáyì nàhàr wà zúlùfà mìnà lẹ́yìn ọlọ́ọ̀bá ní ìrìn ànábì sallallahu alaihi wasallam àwọn ẹgbẹ́ kan ní àárín ọ̀sán ìrìn ànábì sallallahu alaihi wasallam máa kírun ní àwọn àsìkò méjì ní ọ̀sán ìyẹn náà ni sọ̀látù zuhur àti sọ̀látù làásìrì wàzúlà fàmìnà lẹ́yìn bákan náà ni àwọn àyè méjì ní àárín òru mọ́gìrìbì àti ṣáà ìwà ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní kó máa kí ọlọ́run ní innal hasanat yudhhibna sayyi'at ọlọ́run nítorí pé iṣẹ́ dáadáa ó máa ń pa iṣẹ́ aburú rẹ o wazukira rajul wọ́n sọ nípa arákùnrin kan nígbà yí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ń lọ ó bá rí arábìnrin kan tó dáa ló bá fi ẹnu kò ó lẹ́nu nígbà tí arákùnrin ṣe báyìí ẹ̀rù ọlọ́run bá wá bá pé ah, ohun tó ń ṣe yìí ò máa dà nígbà tó wa muhammad sallallahu alayhi wa sallam wa qassa alayhi al ó bá ṣàlàyé ohun tó ń ṣe fànábì sallallahu alayhi wa sallam ànábì sallallahu alayhi wa sallam ó ní ma'ana as ó ní ìrùta kí ànábì wa ká àyà fún bọ́lá ọba ti sọ àyà kalẹ̀ pé ìrun tá a kì í alahasanati ni iṣẹ́ dáadáa ni yòzèhìbù náà sẹ́yìn àt téèyàn bá ti ṣe tó bá dẹ́ṣẹ̀ tó wá kírun ọlọ́run bá máa tàta rẹ̀ pa gbogbo ẹ̀ṣẹ̀ tó dá ọlọ́run bá máa pa rẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run bá ó ṣe ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún arákùnrin wakọ̀dé amọ̀rọ̀lọ́ bíi lè sáàrùn mi náà hasanat ọlọ́run sì ti pa wá láṣẹ pé ká máa ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ní wa àṣínú inna Allaha yuhibbul muhsinin ọlọ́run ní ẹ máa ṣe dáadáa torí pọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí àwọn olùṣe dáadáa wa qala wabtaghi fima ataka Allahu daral akhirah ọlọ́run bá ní máa wá ohun tọ́lọ́ bá ṣe fún ilé ayé máa fi wá ọ̀run wala tansa nasibaka mina dunya má sì gbàgbé ìpín rẹ lọ́run má wò pé àwa ti wá tába ti ní má gbàgbé wala tansa nasibaka mina dunya ìpín rẹ sí ilé ayé má gbàgbé ẹ̀ nígbà tó bá ti ń ṣe dáadáa tó fi ń wá ọ̀run má wàá gbàgbé ilé ayé náà wà áhsìn ọlọ́run ní máa ṣe dáadáa káma áhsàn ọlọ́run ilé gẹ́gẹ́ bọ́ náà ṣe ṣe dáadáa sí ẹ ìwọ náà ṣe dáadáa ọlọ́run bá pa wá láṣẹ ká gbìyànjú láti máa ṣe dáadáa tí ó pọ̀ kọ́lọ́run bá kó má ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ní dáadáa ṣe ọlọ́run ní wàlẹ̀ àtẹ́bùkìlì fàsádà àrùn ẹ má sì máa bẹ̀lẹ̀ má jẹ́ tá máa balẹ̀ jẹ́ ọlọ́run sọ bomi pé inna Allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun dájúdájú ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn tó bá páyọ̀ ọlọ́run ọlọ́run sì ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n bá jẹ́ olùṣe rere nínú tó bá ń pa ẹ̀ṣẹ̀ rẹ òun ni ká máa ṣe dáadáa. wa minal mukafirat at-tawbatu nasuha nínú tí máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ òun náà ni anabi sallallahu alayhi wa sallam ó ní ataibu mina zambi kama la zamba la anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tí bá máa ń túbá kúrò bí ẹ̀ṣẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni ni o. qala ta'ala ọlọ́ọ̀bá náà sọ fún wa wípé ya ayyuha alladhina amanu tubu ila Allahi tawbatan nasuha ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìtúbà ilé ìtò mọ́kànlá túbú ilé aláhi tawbatan nasuha asa rabbukum an yukaffira ankum sayyi'atikum látara pé túbá yukaffiru Allah asa rabbukum an yukaffir an sayyi'atikum látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá máa pa àwọn ẹ̀ṣẹ̀ yìí rẹ̀ wa yudkhilakum jannatin tajri min tahtiha al-anhar tó tẹ́yì tọ́nà ọba ti wá pẹ̀ṣẹ̀ yín rẹ̀ á wá fi yín wọ̀ sínú àlùjànnà kọ́nà ọba kó bá ṣe fi wá ní wọ̀ sínú àlùjànnà. ìmàtúbà yìí a máa jẹ́ sábàbí kí ọlọ́ọ̀bá pa ẹ̀ṣẹ̀ ẹni rẹ ọlọ́ọ̀bá sọ fún wa mọ̀mí pé túbú ila Allahi jami'an ayyuhal mu'minun ọlọ́ọ̀ni ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ẹ túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ yín ọba lápapọ̀ la'allakum tuflihun ọlọ́ọ̀ni kẹba lè ṣoríire gbogbo ẹnikẹ́ni tó bá ti túbá máa ń ṣàforíjì fún wọn. ta'ala ibadu rahman ọlọ́run bá sọ nípa àwọn ẹrú rẹ̀ tí a ń pè wọ́n ní ibadu rahman ọlọ́run ní walladhina la yashhaduna zur ọlọ́run ní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ọlọ́run ní àwọn ibadu rahman ọlọ́run ní wọn kì í pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba wala yaqtuluna nafsa allati harrama Allahu illa bil haqq bákan náà ni wípé àwọn ẹ̀mí tọ́nà ọba kọ̀ pé a pa wọn kì í pa wọn láìṣẹ̀ ẹ̀mí tí ò ṣẹ̀ wọn kì í pa wala yazlun wọn sì kì í ṣe ṣìnà wa man yaf'al dhalika yalqa azama ọlọ́run lẹ́nikẹ́ni tó bá dán kankan wò nú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a dárúkọ yìí ẹni tó bá ṣẹbọ sọ́lọ́run ẹni tó pààyàn abẹ́ni tó ń ṣe ṣìnà yalqa azama ọlọ́run nírú ẹni bí abọ́ náà pàdé lẹ́lẹ́ṣẹ̀ á sì gba ẹ̀san lórí ẹ̀ṣẹ̀ tó dá ọlọ́run ní illa man taaba láwọn àyàfi àwọn tó bá túbá wa amana tí wọ́n sì gbàgbọ́ wa amila amalan saliha fàwùláìkà ọlọ́run nírú àwọn ẹni báyìí yubadilu Allahu sayyiatihim hasanat gbogbo ṣe aburú tí wọ́n ṣe yìí ọlọ́run bá máa bá wọn yí padà sí dáadáa. ẹni tó bá dẹ́ṣẹ̀ tó wá túbá ẹ̀ṣẹ̀ tó ti kọ́lẹ̀ yìí wọ́n á wá fi kọ́ iṣẹ́ olóore kalẹ̀ fún látara pé kí ni ó túbá ìyẹn ni oore tó wà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá túbá nígbà tó ti ṣẹ̀ wàmínà mínàlùmọ́kàfírọ́t nínú àwọn nǹkan tí máa ń ṣe sábàbí kọ́nà bá kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ asọ́láwàtul khams òun náà ni ìrun wákàtí márùn téèyàn bá jẹ́ tí máa ń kírun dáadáa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti dá ọlọ́run bá ní kí ọlá a máa pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ́ fún ni. wà bá ti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ti dá ọlọ́run bá máa pẹ̀ṣẹ̀ hajj bá umura bá máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ó ní as-salawatul khams ó ní ṣe rí ìrun olópo márùn ìrun márùn tẹ́ ń kí lójúmọ́ yìí ìrun wákàtí márùn wa ramadan ila ramadan wal jumu'atu ila al jumu'ah àti jímọ̀ kan téèyàn bá kí sí kejì wa ramadan ila ramadan àwẹ̀ ramadan kan téèyàn bá gbà sí kejì mukaffiratu ma ẹ̀ṣẹ̀ tó bá wà láàrin júmọ̀ kan sí kejì ẹ̀ṣẹ̀ tó bá wà láàrin irun kan sí kejì ọlọ́run bá máa fi ń pa ẹ̀ṣẹ̀ tó wà láàrin ẹ̀rẹ́ ni iza suni bá ti lè kabahir ní ìgbà téèyàn bá ti gbìyànjú láti jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man hajja ó lẹ́nikẹ́ni tó bá ṣe hajj falam yarufus gbogbo tó ń jẹ́ àwọn ọ̀wà àbàjẹ́ ìwà ṣìnà ó gbìyànjú láti jìnnà sí walam yafsuk ìwà ọ̀daràn ó jìnnà sí. ó ní rọ́jà kàyáomi wàládàtúhù ummuhu ó nígbà tó bá máa padà dé láti hajj á padà gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyá ẹ̀bí sáyé ni lẹ́yìn tí ò ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn mọ́ ọlọ́run bá máa ti pa gbogbo ẹ̀ṣẹ̀ tó dá ọlọ́run bá ti pa rẹ kọ́lọ́ má ṣe pa ẹ̀ṣẹ̀ nìkankan wa rẹ ìyẹn ni ọlá ti ń bẹ fún àwọn iṣẹ́ tá a sọ yìí ni ha at nínú tí ọlọ́run bá máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ al-islam òun náà ni islam ẹni tó bá jẹ́ kẹfìrì tó wá gba islam gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá ṣáájú kó tó di mùsùlùmí ọlọ́run bá máa pa gbogbo ẹ̀rẹ́ fún. bákan náà lè ẹni tó bá ṣe hijira ṣáájú kó tó ṣe hijira gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá tó bá ti ṣe hijira ọlọ́run bá máa parẹ́ fún ni. nígbà kan àti kàdíìsì eléyìí náà fún wa ní jùmọ̀ lọ lókè lọ́hùn tí ó lọ wa muhammad sallallahu alayhi wa sallam tó ní kò fi aburú kan lẹ̀ ilà àtàhà àfi kó jẹ́ kó ti ṣe aláhùnmi maghfira ṣọ́nà bá máa ṣàforíjì fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ṣe wò rí pé anal islam ala ya'lam anal islam ó rí wípé islam tó rí yẹn gbogbo ní èèyàn bá ti ṣe ṣáájú islam ńgbà tó gba islam ọlọ́run bá máa ń lò láti parẹ́ ni ó rí pé ẹni tó bá ti ṣe ìjírá gbogbo tó ti ṣe ṣáájú kó tó ṣe jíra ọlọ́run bá máa ń lò láti parẹ́ ni so téèyàn bá ti jẹ́ mùsùlùmí tó ṣe islam tó tún tawhid ẹ̀ ṣe a máa jẹ́ sábàbí kí ọlọ́run bá kó ṣe àforíjì fún un wà mí ni ha nínú àwọn nǹkan tí máa ń jẹ́ rí ipa ẹ̀ṣẹ̀ rẹ àwọn ẹ̀ṣẹ̀ tá a ti dá tó ti wà ní àkáǹtì wa kọ́lọ́n bá ohun tí ànábì muhammad sallallahu alayhi wa sallam sọ fáwọn ó ní ala adullukum ala ma Allahu biha bihi ṣé kí n tọ́ka yín sí tó jẹ́ pé tí èèyàn bá ṣe gbogbo àṣìṣe tí èèyàn bá ti ṣe ọlọ́run máa fi ń fọ̀ ọmọ kúrò ń bẹ̀. wa yarfa'u bihi ad-darajat ọlọ́run sì tún máa ń lò láti láti gbé yọ̀gá nípò àwọn sọ̀hábà ní kọ́ọ̀lù bàlàyà Rasulullah wọ́n ní ní òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni afẹ́ntà máa ṣe tó máa pèsè wa rẹ̀ afẹ́ntà máa ṣe tá máa fi ga nípò anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní isbahul wudu ala al-makari ó nínú tó máa jẹ́ sábàbí kọ́lọ̀ bá pa gbogbo ẹ̀ṣẹ̀ yìí rẹ̀ kó sì gbé yín ga nípò òun náà ní wípé kẹ́ máa ṣàlù aláyé dáadáa kẹ́ ṣe lóní mẹ́ta mẹ́ta gbogbo ibi tó yẹ kó mi dé kẹjí ó débẹ̀ dáadáa alalimakari nígbà tí o bá ṣe para kọ nígbà ọyẹ́ nígbà òjò nígbà òtútù irú àsìkò tá a wà yín sè ẹ rí i pé bá fẹ́ ṣàlù àlá nira kéèyàn wá gbìyànjú láti máa ṣàlù àlá nírú àwọn àsìkò yẹn nínú tó dáa ni nínú tó dáa ni anabi muhammad sallallahu alayhi wa sallam nínú tí a gbèsè ayé ẹ ni pé kánà yàtọ̀ wá dán olè kó lè sọ̀lá gbogbo irun táwọn bí bá fẹ́ kí ló máa ń ṣàlùwàlà ìlànà ọ̀dẹ̀rọ̀ wọ́n ní àyàfi fúngbà díẹ̀ wọ́n ní gbogbo rìpọ́ọ̀tù tó wáyé pé ànábì sallallahu alaihi wasallam kò kí ń ṣàlùwàlà bí gbogbo òrùn wọ́n ní kò ju bí ẹ̀ẹ̀mejì lọ àtìgbà ọyẹ́ àtìgbà òtútù kéèyàn máa ṣàlùwàlà gbogbo ògbà nígbà tálùwàlà yọ bá já kódà kó má jẹ́ lásìkò oorun kò ń ṣàfikò oorun akíṣubú ìtàn àṣìnálùwàlà ó wá di bí aago mẹ́sàn-án àlọ́ aláwájá ká tún lọ tún ṣe ó tún di bí aago méjìlá àlọ́ aláwájá ká tún tún ṣe ilé ìjẹ́nu tó dáa ká máa wà lálù àlá gbogbo gbà nínú tó dáa ni ṣùgbọ́n kò kì í ṣọ̀rọ̀ yàn kọ́nà ọmọ ṣe fi ṣe rọrùn fẹ́ nìkankan wa. isbahul wudu ala al-makari nígbà tí ara kọ́kẹ́ yọ máa ṣe àlọ́ àlá ó máa ń jẹ́ sábà bí kọ́nà ọba kó pẹ̀ṣẹ̀ wa rẹ́ wà kẹ́sìrọ̀tul mashyi aw kẹ́sìrọ̀tul khuta ila al-masjidin àbí kéèyàn máa rìn lọ mọ́ṣáláṣí ní ọ̀gọ̀rọ̀ ọgbà Kama máa lọ mọ́ṣáláṣí gbogbo gbà kéèyàn má sọ pé ilé mo ti fẹ́ máa kírun mi gẹ́gẹ́ bí ọkùnrin nínú tó máa ń jẹ́ kí ọlọ́run bá pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kó sì gbé èèyàn ga nípò ni. wọ́n ti rọrí sọlá àti bàdà sọlá nínú tí máa ń jẹ́ kọ́nà ọba máa pẹ̀ṣẹ̀ ní rẹ̀ kó sì gbé wa ga nípò òun náà ni wípé tí àlọ́ àláwa bá ti ẹ̀ nígbà tí a bá kírun kan tán ká máa dúró mọ́ṣáláṣí láti retí irun mi gẹ́gẹ́ bí gbàtà bá kí zúrì tán ká wá wà mọ́ṣáláṣí ká máa ṣèrántí ọlọ́run ọba tí a fi di àsìkò ansiri àbí gbàmígbà tí yọba kí ansiri tán kó wà mọ́ṣáláṣí tí a fi di àsìkò mọ́gírìb àbí gbà tá a bá kí mọ́gírìb tán ká wà mọ́ṣáláṣí tí a fi di àsìkò ìṣáì eléyìí ló tiẹ̀ wá ṣe pàtàkì jù nípa wípé ká máa dúró de ìró ìṣáì ní ìgbà tá a bá wà mọ́ṣáláṣí tá a bá kí mọ́gírìb tán torí ń pa máa ṣẹlẹ̀ ní ọ̀gọ̀rọ̀ gbà nígbà tí èèyàn bá máa lóhun kí mọ́gírìb tán kéèyàn tó padà sílé nígbà tí èèyàn bá ó lè jẹ́bi tó ti ń jẹun àbó tí ń bá àwọn ará ilé ṣeré ibẹ̀ lè ìrun á ti bọ́ mọ̀yàn lọ́wọ́ ló fi jẹ́ wípé ní ìgbésí ayé àwọn sọ̀hábà á rí wípé pọ̀ nù ìgbésí ayé wọn tó jẹ́ pé gbogbo ìgbà tán bá kí mọ́ tán wọ́n máa ń wà mọ́ṣáláṣí ni nínú súrọ̀tù àsájìdá nígbà tí ọlọ́ọ̀bá àlékiọlá tó ròyìn àwọn onígbàgbọ́ òdodo ó ní nínú ìṣesí wọn òun náà ni wípé àwọn ẹni tá a sọ yìí wọ́n máa ń bẹ̀lẹ̀ tí wọ́n ń dárò mọ́jú wọ́n máa ń dárò mọ́jú wọ́n wá sọ wípé ìdárò mọ́jú tí wọ́n ń sọ bí lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n lòun náà ní ní àárín mọ́gírìbì síṣà sójàdàn wọ́n á máa forí kanlẹ̀ wọ́n á máa yan nọ́fìlà sònú àwọn ohun tó ṣe pàtàkì ni àárín mọ́gírìbì síṣà àádẹ́rìn pásìkò yìí náà tún ní ó kéré ìgbà míì ohun tó wà láàárín méjèèjì ó lè má ju forty five minutes lọ tá a máa fi kírun ní mọ́ṣáláṣí wa so kéèyàn wá fìyẹn dúró mọ́ṣáláṣí kó jẹ́ tá a máa ṣe zikir tá a máa ṣe rántí ọlọ́run ọba nínú àwọn nǹkan tó dáa ní kọ́lọ́ máṣe fi ṣe rọrùn. wà mí nàlẹ́ mukafirat nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí kọ́nà ọba pa ẹ̀ṣẹ̀ èèyàn rẹ kẹsìrọ̀tù lè stekfar òun náà ni pé ká máa ṣe stekfar lọ́pọ̀lọpọ̀ èyí lè jẹ́nu tí ọlọ́run bá máa ń lò sábàbí láti fi pa ẹ̀ṣẹ̀ èèyàn rẹ. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní yá ayúhannas ó ní túbù ila Allahi ó ní ẹ máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run wàstẹ̀fìrù ẹ máa tọrọ àforíjì ọlọ́run ọba fa inni astaghfirullah wa atubu ilayhi fi yawmin aktaru min sab'i marrat ó nítorí pé mi tẹ rí bí mo ṣe jáde bí ọlọ́wọ́ báyìí mo máa ń tọrọ àforíjì ní ohun tí ò dín ní seventy times lójúmọ́. marrat àwọn àfààní ṣe kókò ṣe after through life seventy ni wọ́n ní rárá wọ́n ní pé láà àti ìgbàdégbà ìgbàdégbà ànábì sallallahu alaihi wasallam ó máa ń ṣe istikfar tó jẹ́ pé tá a bá wò pé ànábì ṣe istikfar mẹ̀yẹ lẹ́ẹ̀kan àtúndìpọ̀ ń ṣe mẹ̀yẹ tá a bá kà nínú ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam kò ní dín ní ìgbà seventy torí pé ìmátọrọ àforíjì ó ní oore tó pọ̀ jọ̀mọ́ ó ní àǹfààní tó pọ̀ hadith kan wà lọ́dọ̀ àwọn àfà a rí àwọn àfà tí wọ́n sọ pé ẹnu ń kun hadithi ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ńkọ́ ìtumọ̀ tó rí bẹ́ẹ̀ ni torí àwọn àyà Kùránì tó gbé lẹ́yìn wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ pé man lazima lè istighfar pé ẹnikẹ́ni tó bá dún nímọ̀ ìmáṣe astaghfirullah ní gbogbo ìgbà ja'ala Allahu lahu min kulli dhiqin makhraja gbogbo ìgbà tó bá wà nínú ìfúnpínpín ọlọ́wọ́n bá lè ọlá máa ṣe ọ̀nà àbáyọ fún un wa min kulli hammin faraja gbogbo ìgbà tó bá wà nínú ilé kókó ní ìgbà tó bá wà nínú ìbànújẹ́ ọlọ́wọ́n àlékè ọlá máa ṣe ìdùnnú fún ó ní ọlọ́wọ́n ọba àlékè ọlá gbogbo bi tí ò fọkàn sí ọlọ́run bá mo máa pèsè fún bẹ́ẹ̀ a rí pé stigfar ó tó rọrùn láti ṣe èyí tó kéré jù ń bẹ̀ kéèyàn nínú ọ̀nà tá a ń gbà ṣe istikfar anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní sayyidul istikfar ay yaqula al-abd allahumma anta rabbi la ilaha illa anta ó ní ìtọ́jú ọ̀gá ìmá tọrọ àforíjì pátápátá òun náà ní pé kẹrù máa sọ wípé allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abiduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma sana'tu abuhu laka bi ni'matika wàbúhù bí zambi fàkfírì lè fa ìnáhù láyà fẹ́rù dùnú bá ilà àǹtí. ànábì sallallahu alaihi wasallam ó ní ọ̀gá àgbà gbogbo tó jẹ́ ìtìkfàrù nìyẹn. kéèyàn máa sọ gbólóhùn yìí nígbà tá a bá jí ká tó sùn ní gbogbo ìgbà ká máa wí. nínú ọ̀nà tá a máa fi ń ṣe ìtìkfàrù tọ́lọ̀ bá máa fi ń forí jiyàn. òun náà ni kafaratul majlis ní ìgbà tá a bá wà ní ìjókòó tá a fẹ́ dìde ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ìgbà tá a bá wà ní ìjókòó kan tá a wá fẹ́ dìde ńbẹ̀ a bá wà ní ìkójọ kan tá a fẹ́ túká ó ní gbogbo ìgbà tá a bá ti ń sọ wípé tá a bá ti ń ṣe subhanaka allahumma bihamdik bóun ni àdúrà yẹn ṣe wá kafaratul masjid subhanaka allahumma ó gbajúmọ̀ gbogbo wa náà la máa ń wí astaghfiruka subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ó ní gbogbo ìgbà téèyàn bá wà ní àkójọ kan tá a bá ti wí gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá dáńgbà tá a kójọ yẹn ọlọ́run bá máa ṣe àforíjì ẹ̀ fún wa nínú téèyàn máa fi tọrọ àforíjì nìyẹn subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tá a bá ṣàlùwàlá tán nínú àdúrà tá a máa ń ṣe náà ni nínú tí ọlọ́run máa ń lò láti fi ṣàforíjì fún yàn òun náà ni subhanallah wa bihamdi subhanallah al-azim anabi sallallahu alayhi wa sallam la ní law balaghat dhunuba ahadikum anana as-sama ó ní kódà tí ẹ̀ṣẹ̀ téèyàn kan lóye dá tó bá ga tó sọ́mọ̀ níbi tí sọ́mọ̀ ga dé tẹ́ṣẹ̀ ìbá ga dé bẹ́ẹ̀ tó wá sọ gbólóhùn yìí ọlọ́run bá máa gbogbo ẹ̀ jì kọ́lọ́ ṣe ṣàforíjì fún wa ọlọ́run bá wá ń wa nípa salam ó ní fakultu staghfiru rabbakum innahu kana ghaffara ọlọ́run ó sọ pé mo sọ fáwọn ọ̀jọ́ mi pé ẹ máa tọrọ àforíjì ọlọ́run ọba o torí pọ́nà ọba ọba tí máa ń foríjì tọ́nà sọ omi sọ́mọ̀ kalẹ̀ asọ̀kalẹ̀ lẹ́yìn lórí mìdírọ́rọ́ léyìí tó pọ̀ wàyọ̀mùdédè kùnbi àmúwálé wàbàdì ọ̀nà bá máa wá fún yín ní ọmọ tó pọ̀ pàápàá jùlọ àwọn ọmọkùnrin àti owó tó pọ̀ wàyàjẹ́ alákùn jannati wàyàjẹ́ alákùn manaharo àwọn gba oko àti omi ọ̀nà bá máa fún yín wọ́n lọ bá alhassan albasori rahimahullah arákùnrin kan lọ bá ó ní ya imam uridul istaghfir ó ní ìmáàmù mo fẹ́ kọ́nà ọba fún mi lówó ìmáàmù ní máa lọ tọrọ àforíjì wọ́n nígbà tí yẹn lọ ẹlòmíì túndé ó ní ya ìmáàmù uridu waladan mo fẹ́ bímọ ọkùnrin gbogbo ọmọ tíyàwó mi ń bí obìnrin ni ìmáàmù ní istaghfirillah máa lọ tọrọ àforíjì ẹlòmíì túndé àgbẹni ó ní ìmáàmù òjò rọ̀ látijọ́ yìí afẹ́kójò rọ̀ ó ní istaghfir ìwọ náà máa lọ tọrọ àforíjì nígbà táwọn ẹni lọ wọn láwọn ọmọ ilé kíw bá pè pé imam ẹni tó béèrè owó oní kó máa lọ tọrọ àforíjì ẹni tó béèrè ọmọkùnrin oní kó máa lọ tọrọ àforíjì ẹni tó béèrè fójò oní kó máa lọ tọrọ àforíjì masiru fizalik kí ni ìtumọ̀ ẹ̀ kí làṣírí ẹ̀ ó ní alam tasma'u qawla subhanahu wa ta'ala ó ní iṣẹ́ ẹ̀gbọ́rọ̀ tó lọ́ọ́ bá sọ ni pé fakultu stekfiru rabbakum innahu kana ghaffara ẹ̀gbọ́rọ̀ tó lọ́ọ́ sọ ni ó ní mo sọ fún wọn wípé ẹ tọrọ àforíjì ọba aláforíjì lọ́nà yorùsílì sàmà àlékún mìdírọ̀rọ̀ ọlọ́run lòun máa sọ àwọn omi òjò á sọ kalẹ̀ fún yín wàyọ̀mùdédè kùnbi àmúwàd ọlọ́run á ti fún yín lówó ọlọ́run á fún yín lọ́mọ wàyàjì àlákùn wàyàjì àlákùn ọlọ́run á fún yín ní omi tó pọ̀ so àwọn ẹni tó ń tọrọ òjò kí lọ́wọ́ ti ń tọrọ bẹ́ẹ̀ ọlọ́run bá máa ló fi jẹ́ pé tí nǹkan bá le koko jọmọ́ ká máa tọrọ àforíjì torí pé nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí aburú ẹ̀rí pa sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pẹ́nu tí máa ń jẹ́ kéèyàn jìnà sẹ́ṣẹ̀ òun náà ni wípé kéèyàn mọ wípé ànànẹ́ìmá tazulu bí sábàbí tòló pé gbogbo ìdẹ̀ra tọ́nà bá ti ṣe fún yàn ó máa ń bọ́ mọ́ni lọ́wọ́ látara ẹ̀ṣẹ̀ téèyàn bá ti wá ń tọrọ àforíjì tọ́nà bá ti ṣe àforíjì fún yàn kò ní jẹ́ kó jẹ́ kẹ́sẹ̀ jẹ́ sábàbí wípé káwọn ọ̀dẹ̀ra tọ́lọ́ bá ṣe fún wa kó parun àbí kó bọ́mọ wa lọ́wọ́ kọ́lọ́ bá kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa. أقول قولي هذا استغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The sermon of today's uh, khutbah, the topic of today's sermon is continuation of what we started the previous week. In the last two weeks, we have mentioned that Allah subhanahu wa ta'ala yaghfiru dhunuba That Allah forgives all things. No matter how big is the sin, Allah will not mind. As Allah subhanahu wa ta'ala mentioned in the Hadith Kudusi that even if your sin is like the magnitude of the heaven, summa istaghfarta, and after that you seek for my forgiveness, fala ubali, I will not mind, I will forgive you everything. And Allah subhanahu wa ta'ala told the Prophet to say, Ya ibadiya alladhina asrafu ala anfusihim, O my slaves who have transgressed all boundary, boundary Inna Allaha yaghfiru dhunuba jamiha. Allah forgives sin altogether. Innahu huwa al-ghafuru rahim. As Allah is the Lord of forgiveness and mighty and Lord of mercy. In another sermon, we mentioned what are the reasons that can prevent us from sins. And in that sermon, we mentioned eleven. And today's sermon is all about mukaffirati dhunub. What are those deeds that when we do them, Allah is going to erase our sins? Allah is going to erase our sins and replace them with good actions. As a result of the love of Almighty Allah subhanahu wa ta'ala, He created us and it is part of our nature to commit error. And whenever we commit error, Allah is always ready to forgive. And after forgiveness, He will also turn our evil deeds to good ones. And we have mentioned in this sermon that Allah subhanahu wa ta'ala can erase our sins whenever we commit them and return to Almighty Allah. Part of what we have mentioned today is that Allah subhanahu wa ta'ala we forgive our sin bil hasanat whenever we do something that is good. Wa ahsinu Allah said and be kind and be good. Inna Allah yuhibbul muhsinin. For Allah subhanahu wa ta'ala loves people that do good. And in another verse, he told the Prophet sallallahu alaihi wasallam, وَبِتَغِ فِي مَا أَتَاكَ اللَّهُ دَارَ الْآخِرَةِ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا Whatever Allah has given you in this world, use it as a, as a source to seek the hereafter. And do not forget your portion of this world. وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ And be good as Allah is always good to you. So the Prophet sallallahu alaihi wasallam said, اتق الله حيثما كنت Fear Allah wherever you are. Wa atbi'i sayyi'ata al-hasana tamhuha and follow evil with good. Follow evil with good. Tamhuha. That good that we have done, we erase the evil. And we mentioned the story of a companion. When he was on the way, he saw a very beautiful lady and kissed the lady. And when he got to the Prophet sallallahu alaihi wasallam, he felt sorry for himself and told the prophet what he has done. And the prophet sallallahu alaihi wasallam told him, Hali shahata ma'ana salah. Did you pray salat with us? The companion said yes. He said Allah subhanahu wa ta'ala has revealed a verse that inna la hasanat yuzhibuna sayyi'at that good deeds erase evil ones. For the fact that you prayed with us, Allah has forgiven you your sin. So it is very important that whenever we do something that is bad, we try to follow it up with what is good. For instance, when you have taken the right of someone unjustly, you return the the thing you have taken from them, and you try to be good to them. When you say evil of somebody, you mention the person with evil description. Try to say good about him. When you say good about him, Allah is going to forgive you and turn that your evil deed to good one. This is part of what we have mentioned. And another thing that we have mentioned in the sermon is that Allah subhanahu wa ta'ala forgive our sins whenever we repent to Allah. Ya ayyuha alladhina amanu, O believers, tubu ila Allahi tawbatan nasuha. Repent to Allah sincerely. Asa rabbukum an yukaffira ankum sayyi'atikum. As a result of your repentance, Allah is going to erase your what? Your evil deeds. Yukaffir. Allah will clear it off. Allah will erase it. While you وَيُدْخِلَكُمْ jannat. And after that, Allah is going to make you to enter paradise. When Allah forgives, He will also follow it up with mercy. That is why Allah is different to mankind. When you offend someone, you can seek for their forgiveness. When they forgive, they will not follow it with good. They will not do that. But as for Allah, He said, "You can't sayyiatikum. Allah Allah will erase that your sins. He will forgive you and then make you to enter paradise. So, seeking for the forgive, uh, repentance is very important. Allah said, Ya ayyuha alladhina amanu. In another verse in Surah Al-Nur, He said, Fatubu ila Allahi jami'an ayyuha al-mu'minun. O believers, repent altogether to Allah subhanahu wa ta'ala la'allakum tuflihun so that you are prosperous. If you want to be successful in life, repent from your sins. Waminal mukafirat. And part of what we make Allah subhanahu wa ta'ala to erase our sins, as-salawatul khams, our five daily prayers. When we pray them, it will be a source of expiation for our sins. Wa Ramadan, and to fast in the month of Ramadan. Wal Hajj, and to perform Hajj. The Prophet sallallahu alaihi wasallam mentioned in the hadith of Abu Huraira He said, wa salawatul khams, and your five daily prayers, wali juma'atu ila li juma'a, and one juma'a to another juma'a, wa ramadan ila ramadan, and one ramadan to another ramadan, mukaffiratu ma bainahunna idha ijtunibatil kaba'ir. As long as you avoid big sins, you avoid the major sins, Allah will use them as a source of expiation. Allah we use them to erase your sins. When you pray Salatul Zuhur, everything that you commit from Zuhr to Asri, when you pray Asri, Allah is going to erase them. إِذَا اجْتُنِبَ الْكَبَائِرُ As long as you avoid the major sins. Because Allah knows that it is very difficult for believers to commit major sins. Al-Mu'min A Muslim will not commit fornication, but he can look. You can look what is forbidden from Zuhr to Asr. Allah will forgive you that. Especially when it is for once. Lakal Ola, as he said to Ali, that when you look at a lady who is not your right for the first time, Allah will forgive that automatically. Wa alayka thaniya, but when you look for the second time, that will be counted against you when you look at our at our world today you will see that this is very difficult that is why believers should always seek for things that will make Allah to erase their sins our life today we are living in sins our environment you have every every form of temptation you have it in our environment when you go online even though when you don't go out of your house you are online on the internet you have every source of fitna. So that is why it is very important that we take care of these deeds. And what the Prophet sallallahu alaihi wasallam said in another hadith, he said, "Man hajja, whoever perform hajj, falam yarufus, and does not commit adultery during the period of hajj, falam yafsuk, he does not perform any act of criminality, he does not steal, raja'a, Kayaomi waladatuhu ummuhu. Allah is going to erase all his sins and he will return home as pure as the first day her mother gave birth to him after Hajj. That is why Hajj is not a play, is not a game, is an act of worship. You see that many Muslims that do not even know the pillars of Islam, the first thing that they want to do in their life is Hajj and Hajj is not the first thing in our life awwalu ma yabdahu bihi al-mukallafu at-tawhid is purification of our soul to have the right creed to have the right aqidah that is why you see that because people lack that aqidah they lack the the required faith when they go for Hajj they see Hajj as amusement they see Hajj as tourism That is why on Facebook, you see that the first thing that people want to do is to inform people that I have arrived. I'm now in Hajj. When they want to kiss the Hajar al-Aswad, they want to snap. Everything snapping, snapping. And when we look at this, this is one of the things that can spoil that Hajj. Show off. You want to let people know that you are, you are doing Hajj. So we have to be very careful. So when we do Hajj, as the Prophet sallallahu wasallam did, it is very hopeful that Allah is going to use it to erase our sins. And part of what we have mentioned is the statement of the Prophet sallallahu wasallam. When the Prophet sallallahu alaihi wasallam said, "Ala adullukum ala ala ma yamhu Allahu bihi al khotaya." Should I not should I not guide you to something that when you do it, Allah is going to use it to erase all your sins. Wa yarfa'u bihi darajat, and Allah will raise you in position. The, the companion said, Yes, O you messenger of Allah. He said, Al Isbagul Wudu al Makari is to perfect your ablution. When it is very difficult for you to do that, during the cold season, to do ablution perfectly. And he said, Wakasiratul Khuto ilal Masajid, and to always walk to the masjid, even though in your car, to always go to the masjid. Then he said, وَانْتِظَارِ صَلَاةٍ بَعْدَ صَلَاةٍ And to wait for another salat after salah. After salatul Jum'ah, for you to stay in the mosque, remembering Allah subhanahu wa ta'ala till the time of answering. So these are some of what we have mentioned. And the last thing we mentioned is kathratul istighfar, to always seek for the forgiveness of Allah subhanahu wa ta'ala. As the Prophet sallallahu alaihi wasallam said, sayyidul istighfar, the master of istighfar استوصي اللهم أنت ربي لا إله إلا أنت khalaqtani wa ana abiduka wa ana ala ahdika wa to the end of the of the prayer and to say whenever we want to depart in a sitting the prophet صلى الله عليه وسلم said whenever people converge come together in a place and when they want to depart they said سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك wa إليك. when they say it allah is going to forgive their shortcomings whatever sins that they have committed during their sitting, Allah is going to forgive them. So we pray to Allah subhanahu wa ta'ala to forgive us our sins. Even you can see somebody laughing, talking during the khutbah. is a very big sin. Don't forget to say subhanakallah walhamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Can you hear that? Mr. Raqib so that Allah can forgive you. The Prophet sallallahu alaihi wasallam said, whoever talks during the khutbah or tell other people to keep quiet you are not talking but you see somebody that is talking during the khutbah and you tell the person not to talk fakodilago the prophet sallallahu alaihi wasallam said both of them are sinners that is why when somebody is talking during the khutbah just mind your own business so that you don't spoil that your juma for the day In another version, he said that person does not have Juma for talking. You will see our phones are ringing during the khutbah. It's a form of what? Noise making. It is not even permissible for people to be using their rosary during the khutbah. For you to be playing with anything, even your phone. When you do that, fakodilaghouta, you have committed a big sin during the khutbah. So we pray to Allah to forgive us. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا